بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه نيوم تسعين وجاك عملنا حسن صفاء الجواد وعتيه kíkọ́ rẹ̀ máa ń lọ sára rẹ̀ láti ń pẹ̀lú àlàáfíà. ọ̀rọ̀ nípa ìlú tó wà àti jẹ́ yín wà lókè ọ̀rọ̀ ìlú tó wà fẹ́ẹ́ tó wà ti bàrà rẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ táyọ̀ rẹ̀ nínú wọn tó bàrà rẹ̀. àtẹlùmíì náà tó bàrà rẹ̀. àti sí dandan náà. الجمعة حق واجب على كل مسلم الجمعة عبارة عن يوم المسلمين إلا أربعة أقام مالك إن الجمعة وصيدة فوق هل أقبلنا عن مالك òun ní àbòyè mọ́mọ́lógó ẹrú tó ti bọ́ wà lábẹ́ ọ̀gá ẹgbẹ́ mi lọ fi túmọ̀ ọ̀gá mi lọ́wọ́ ọ̀gbà wọn ò ní sọ fún wọn irúfẹ́ orí kìí sí dandan fún láti fi túmọ̀ àti ẹ̀mí tó bá ti nínú ẹni tí túmọ̀ ọ̀dọ́rùn ẹ̀yìn fún ọmọ sọ̀rí ọmọdé ọmọdé ọmọ kékeré kìí sọ̀rọ̀ ẹ̀yìn nípa ọ̀dọ̀ túmọ̀ àbí tó fi túmọ̀ tó wọn tó máa bá ní kọ́ wọn yẹn rí kí dáadáa bàbá rẹ̀ tó fi lé lánàá yẹn àbí màmá rẹ̀ ọ̀nà ẹ̀gbọ́n dáadáa rẹ̀ ẹ̀ńpárá mi nǹkan ẹ̀wọ̀n ọmọ kékeré kan sọ ọmọdé lọmọdé náà wáyé sókè rẹ onírè òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam alihàbà ẹ̀tọ́ sílẹ̀ yìí náà ní lágbára hajj òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ wọ́n lágbára hajj ìwọ ìyá rẹ lọ́gbẹ̀sán bá a ṣiṣẹ́ yẹn dáadáa. mo nípa bẹ́ẹ̀ ọmọdé ìrun jùmọ̀ yìí sọ̀rọ̀ yẹn fún ṣùgbọ́n bá kin tó kin dáadáa. òǹbí rẹ̀ ní ọ̀gbàládà rẹ̀ ẹnì kẹta àwọn ìyàwó ìmọ̀ràn obìnrin nítorí fífúnà táwọn obìnrin máa ń kó káàkiri ewé tó mìíràn wà fi jáde lóde ọwọ́ mẹ́ jáde pẹ̀lú ẹ̀ṣùjá àbùsọ̀rọ̀ ìtàbúra ìdígbàgbà tó bá ṣẹlẹ̀ àwọn. gbọ́dọ̀ wọ aṣọ tó fẹ́lẹ́ gbọ́dọ̀ wọ aṣọ tí ó ń lò àwọn gbọ́dọ̀ balẹ̀ gbọ́dọ̀ fi tùràrí sí gbọ́dọ̀ lágbèlè lómú gbọ́dọ̀ fi dáṣọ gbajúmọ̀ táwọn oríṣiríṣi ìyẹn bí àlàyé aṣọ obìnrin ṣe rí obìnrin kì í sọ̀rọ̀ yẹn ní kan lọ́jọ́ wa ṣùgbọ́n tí wọ́n bá lọ́jọ́ wa tán kí n dáadáa tí wọ́n bẹ̀ kò fún ọlọ́run ọba mọ́ irun àwọn obìnrin yẹn náà lálàáfíà ẹnì òun náà ni mariam aláàárẹ̀ kìí sọ̀rọ̀ èèyàn sọ́lá rẹ̀ láti pín sọ̀rọ̀ ọ̀pá jùlọ tára èèyàn ọ̀bá jẹ́ jáde ìgbé ọlọ́run gbogbo ẹni tí ọ̀gbádùn kọ́lọ́nkọ́lá ni fún alálàáfíà ẹ̀wọ̀n ẹ̀rẹ́ àlùfáà fèrò ń tiẹ̀ ìdí mi sọ̀rọ̀ yẹn fẹ́ tó tráfù náà torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ìrún òjíṣẹ́ ọlọ́run sọ̀lá tó bá tráfù kìí fi jùmọ̀ tọ́ba tó àfò ìrun mẹ́rin yóò kì ní méjì sọ eléyìí ni àlàyé nípa àwọn owó ní tí wọ́n á ọ̀ràn yẹn fún gbogbo àwọn tá a yàtọ̀ táwọn èèyàn yóò gbọ́n pátá dandan ni tí wọ́n fún wọn. àti bàlágà onílàkàyè ọmọ òṣìṣẹ́ sí ọ̀rọ̀ ọkùnrin ní kò tábù gbogbo àwọn èèyàn ọ̀ràn yẹn lójú